pé à ń lọ sílé fàájì ká mú oríṣiríṣi orí tébù kápáláró wọn ni rárá òkè gbàtẹ́ wá nífìkanràn kan ni wọ́n ẹ̀dẹ̀ ni wọ́n yé gún ṣe pé wọ́n wọ́n máa fẹ́ ṣe pé wọ́n máa ẹ̀dẹ̀ ni wọ́n ní hàn ẹ wò ó mò ń bọ̀. aago mẹ́fà àárọ̀ ti lù ọmọlúwàbí gbéra ńlẹ̀ kò dìde. ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó. ojú olúwa ló lè tó. ẹ fi kànràn kan rú èwo wa ni wọn ní wípé ó jẹ ìmọ̀ kó ajá kó ẹran kó ẹlẹ́dẹ̀ ìmọ̀ kó wọn káàkiri láwọn èèyàn òkè wípé wọn máa ń ràn kí ni bí èsàn òkè òkè pé ọkọ yín láìkì ìkan máa jẹ gbogbo nǹkan káàkiri gbogbo gbogbo gbogbo tó bá ti wà nínú abẹ́ aṣọ tó bá ti lè jóbìnrin ókè Dayọ̀ ó yé mi báyìí girama ẹ̀hẹ̀n ẹ̀hìn bó lẹ́yìn ṣe wá mọ̀ wọ́n ní à àwọn ò mọ̀ ní gbogbo ìgbà tí ọkọ àwọn ń jẹ́ pé ń ṣe gbogbo yẹn àwọn ò mọ̀ nígbà táwọn wà ní ìgbà ọ̀dọ́ táwọn bímọ kínní àwọn ò mọ̀ àwọn ò rẹ́ni sọ fáwọn àwọn ìgbà tọ́mọ di méjì àwọn kàn mọ̀ wípé nígbà táwọn bímọ àkọ́kọ́ eku ń ké bí eku ẹyẹ ń ké bí ẹyẹ èèyàn fọ̀n bí èèyàn ó sì ń lójúṣe wọn ní tilẹ̀ ń tọ́ o ó ń lójúṣe bí ká fowó oúnjẹ ẹlẹ̀ ẹ̀rá ń jẹbọ o ẹ̀sẹ̀ o ẹ̀rá ń jẹbọ o ẹ̀sẹ̀ o wọn ní kò sí ń bí o ẹlẹ́dẹ̀ ẹ̀ wà ń bí yes ma ṣùgbọ́n kí làwọn lóyún ẹlẹ́ẹ̀kejì sí ni lórí wípé nǹkan ti bẹ̀rẹ̀ sí ní mọ pàkàṣọ kò sí ẹgbẹ́ owó ọbẹ̀ mọ́ wọ́n nígbà táwọn dẹ̀ lè ṣe àwọn lọ́wọ́ wọ́n ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan bó bá kulẹ̀ fi nǹkan kan lẹ̀ àwọn táwọn mọ̀ wípé owó fún àpẹẹrẹ owó kù di ló fi sílẹ̀ táwọn sì mọ̀ pé wọ́n fẹ́ jẹ àgémáwọ̀ wọ́n fẹ́ jẹ tinú ẹran wọ́n fẹ́ jẹ ìgbín àwọn náà yà mówó lápá ara àwọn rà kún wọ́n ní àpé bóòlówó wọn ṣe wá débi pé ọ̀rá gbogbo everything everything báyìí wọ́n láwọn àpé ọlọ́run má jẹ́ ká ṣiṣẹ́ lẹ̀ fọmọ ẹlòmíì jẹ oúnjẹ fúnnú inú fóúnjẹ oúnjẹ lẹ̀rẹ́ àwọ̀ a lè máa ṣe wàhálà báyìí ká má lè jẹ ntọ́ da sínú àwọn fowó kun ni wọ́n ní apẹ́ ẹ̀yà ẹ̀yìn ọlọ́run máa bùkún ọ o ó sì àdá bó ṣe tún ra àwọn nǹkan míì nǹkan míì mọ̀ yìí o wọ́n ní a máa fi ntọ́ bá nílágbára lẹ̀ àwọn a sì máa fi kún. wọ́n ní ṣùgbọ́n ní gbogbo ọmọ àkọ́bí àṣègbéyàwó ọdún kan ń lọ lù oyún èdè oyún dé abímọ àkọ́bí alóyún ẹlẹ́ẹ̀kejì wọ́n ní àwọn ọmọ kejì ẹ̀ wáyé tó ti di pé nǹkan ó ti wáá yí pandangandan bíi báwo mà wọ́n ní ló ti di wípé kò sí àṣebẹ̀ mọ́ kò sí ara ń jẹ́ lé mọ́ táwọn bá tiẹ̀ wá bọ́ọ̀lù lẹ́ẹ̀bẹ̀nu fẹ́nu wípé ẹ̀ tiẹ̀ pé bó o ní sẹ́lùbọ̀ wá kú ẹ̀ tiẹ̀ pé ìbákù ìbáàmọ́ kù wọ́n ní ó ti di pé àwọn èdè tí àwọn ọ̀gbọ́rí ó ti ń tẹnu ẹ̀ jáde ó ti di pé kò sí à ń wọlé lákòókò mọ́ ah, ó ti ń di pé òun ọ̀tá ọ̀sọ̀jà ọlọ́wọ́ ṣọ́ọ̀bù wọn ọjà wo lórí ń gbá ọjà wo lórí ń ṣọ́ọ̀bù ọ̀sọ̀ọ̀tọ̀ èwo ah, làbúrò wa máa wo ṣọ́ọ̀bù rẹ wò ọ lọ ṣọ́ọ̀bù tẹ èmi ọ lọ ṣọ́ọ̀bù tèmi èwo làbúrò mọ́ wá sálámí ọlọ́jà kí ni ó mọ̀jà mọ́ sí nígbà ẹbẹ́ ẹ̀pẹ́ ẹgbàjọ kan nígbà báyìí ẹbẹ́ ẹ̀pẹ́ ẹdájọ kan báyìí ẹbẹ́ ẹ̀pẹ́ ẹ̀sálàjẹsẹ́kù kan kí ló mú ọjà mọ́ sí nígbà ẹ sì fowó lẹ̀ mọ́ n ò sì torí ẹ̀ mọ́ dáná kí wọ́n á lọ́mọ́jà mọ́ sí nígbà èsì tí ì ṣe pé bóyá sùkúù kan ńlọmọ́ tí ì mọ́ ọ lọ tó di pé bóyá ń gbọ́nwó lápò oyin ọmọ kan làwọn tí ì bí oyún ẹ̀kejì gan àwọn èbí kí ló wá mọ́jà mọ́ sí nígbà. ìfẹ́lẹ́ ju ojú ń bọ̀. wọ́n ní ah, àwọn sì wá wò pé ńgbà tó ti di pé máa béèrè lọ́wọ́ mi ah, àwọn bá ya ń dá ilé ẹnu àwọn àwọn bá ń dá lẹ́nu àwọn ẹ màmá kí ló wá ṣẹlẹ̀ wọ́n ní táwọn ò ni pé ọmọ kejì yẹn ò tí ì wáyé táwọn ti di bọ́ọ̀lù ICC bọ́ọ̀lù ICC hmm, lílù ìpọ̀ lílù ìpọ̀ ọmọ kejì ẹ̀ wáyé péèdì lúlù grandma lúlù abánikásì máa wò ó ọmọ kejì ẹ̀ yẹn ká máa pé ọmọ ọdún mélòó lọmọ yín kejì yẹn á jẹ́ báyìí wọ́n ní ó ti jẹ́ bí ọmọ ọdún méjìdínlọ́gbọ̀n eh, bí ọmọ ọdún méjìdínlọ́gbọ̀n sí bí ọmọ wọn ní yóò ti fẹ́ pọ̀ ọmọ ọdún méjìdínlọ́gbọ̀n pé ó ti lé ní twenty eight years báyìí. so láti bíi twenty eight years ago wà ní ẹ wá ní dádì tí ń lù yín ní lúlù yìí pọ̀ nísìnyí wá ń kọ́ wọn ní kọjáwọ́ kọjáwọ́ ah, wọn àjáwọ́ ọlọ́run dẹ̀ sọ orí ọmọ márùn-ún fún yín nínú òdìlé yẹn wọn à jáwọ́. Ah. ẹ má bínú màá irú ìgbéyàwó wo lẹ ṣe. wọ́n ní à ń ṣègbéyàwó wípé ẹlẹ́sìn méjèèjì ẹlẹ́sìn kan ṣoṣo làwọn méjèèjì láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ pé ẹlẹ́sìn kan ṣoṣo ni àwọn méjèèjì láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. ó ṣùgbọ́n nínú pé káwọn yóò yí padà kọ́sà yí padà yóò yí padà àdúrà ni ọmọ gbà pé ẹ pé àwọn ọmọ gbàdúrà níbi ẹ̀sìn táwọn jọ ń sìn yẹn o mi ní sọ ẹ̀sìn tó jẹ́ àmọ́ ṣé mo mọ̀ wípé kò sí bí ó ṣe jẹ́ ọkàn obìnrin ò léegun báwọn yẹn bá pé àbọ̀wà tó wà mọ́ wá bí àbọ̀wà tó mọ́ pé àwọn ti tún yapa ń tà wọ́n síbi ẹ̀sìn kejì ní pé káwọn ṣàtúnfi lè gbájúmọ́ àdúrà gbígbà náà ni kọ́lọ́hún ó lè yí lọ́kàn padà kọ́lọ́hún ó sì mọ iye àwọn kúrò lẹ́ẹ̀dì ọkọ àwọn káwọn má àwọn ọmọ àwọn sínú ìyà. àwọn fẹ́ kó jẹ́ pé gbogbo oore tí ò tara àwọn jáde kó jójú kan ṣoṣo àwọn wà ń yí mọ àwọn wà ń yí mọ àwọn sà ń jẹyà yẹn mọ̀mọ́ wọ́n ṣí aṣọ wọn wọ́n ní apá yìí apá lílù ni o ńgbò lù mí tán lọ́dún náà ní nẹ́pà bá múná dé lọ́ bá gbá yọ̀nù aṣọ ó sì ti ń pò wọ́n lọ́sọ tẹ́lẹ̀ bí ó ṣàṣe gbá yọ̀nù nu ara mi ló ti lọ sọ ńjọ́ tá à ń wí mọ́ ẹ́ ojú ayọ̀ yẹn ó sì wà níbi ìjìká màmá wọ́n kọ̀yìn sí mi wọ́n ní ẹwà páì. wọ́n ṣe ìtàn wọn fàràràrà wọ́n ní sẹ́yìn rẹ́ lẹ́yìn tó jìn inú yìí tó jẹ́ pé ah, ojú àpá ò lè jojú ara mọ́ bí ìbáyìí pé ara lájẹ̀bù àǹtí ọrùn tẹ́ bá rí ọdún mẹ́ta ni làwọn fi wo egbò ẹsẹ̀ tẹ́hùn kí ló ṣẹlẹ̀ wọ́n ní ọkọ àwọn lọ fa igi iná ẹni tí ń dín àkàrà wọ́n lọ lọ fìbínú fa igi iná fòròròrò wọ́n ló ti bá àwọn nítan ní ṣùrà lọ́dún náà. ẹ ká fọkọ láyà sílẹ̀. grandma kí gan ló wáá gbé yín wá. ká jẹ́ ká kọ́kọ́ láyà sílẹ̀ ká má joyè akọ́tẹ̀. nítorí èmi rí bíi wípé tí ẹ ti ń bá láti ọdún mọ́kànlélọ́gbọ̀n sẹ́yìn yẹn <laughs> tẹ̀sí ní ẹ ṣàfẹ́ bímọ káàkiri ẹni kẹ ẹ ṣàṣọ gbogbo oore tọ́lọ̀ bá fún yín sójú kan èmi rí bíi pé ẹ ti gba kámú ẹ̀ náà ni ò jẹ́ rí bíi pírọ́blẹ́mù rárá so mi rò pé yẹn lè jẹ́ pírọ́blẹ́mù nísìnyí mọ́ ó ti yí ara yín ti yí mọ́ àǹtí ọ̀run bá ń kọ́ ọ. kí ló wáá ṣẹlẹ̀ gangan eré àwo lẹ gbé rò pé kẹ ẹ wá sórí ètò múléró eré àwo ni tẹ ẹ ronú kàn tẹ ẹ fi bá orí àtọrùn kí gan lẹ fẹ́ ìkórìtà wo gan lẹ wà wọ́n ní tó tiẹ̀ wá ń ba àwọn lọ́kàn jẹ́ ní ìsìn ni wípé ṣe rí ìwà táwọn sọ pé ń rìn lọ́dún náà táwọn sọ pé ń wù lọ́dún náà mú ní bẹ́ẹ̀ ni tí àwọn sọ pé àwọn ò mọ̀ àwọn ò mọ̀ àwọn ò rẹ́ni sọ fáwọn àwọn ò rẹ́ni sí àwọn ń gbẹ́rẹ́ pàkọ́ téyè di pé gbárùn wọ́n ní gba ọjà ti ẹ̀ẹ́rùn wọ́n ní lọ́wádìí wípé ó dẹ̀ ti ń jókòó sínú ilé wọ́n nígbà tó wá di pé ó di pé ń jókòó sínú ilé àwọn sì ń lọ ṣọ́ọ̀bù tàwọn wọ́n ní ah, àwọn ò rí bíi pé ṣùgbọ́n àwọn ò wáyé sọ̀rọ̀ ẹ bó wa wá ni ẹ wá wá nǹkan kan tẹ́ ẹ mọ̀ tó ṣe torí bí gbà ṣe rùn yìí òun àwọn ọmọ kókó àwọn ẹsẹ bùkátà fún yín kò sí bùkátà kan tá a lè sọ pé ńlẹ̀ ń gbọ́ nínú ilé ẹ fowó oúnjẹ gan lẹ̀ mọ́ ẹ fi gbá lẹ̀ mọ́ ẹ àwọn òsì yọ yín lẹ́nu ṣẹ́wà mọ́ jókòó wọ́n nígbà yẹn lé mìrẹ́ǹtì náà làwọn sì wà tẹ́ ẹ dórí ọmọ pé ọmọ kejì yẹn dé tán lọ́run tó fi ń jẹ́ kọ́ ọmọ kejì náà fẹsẹ̀ lélẹ̀ tẹ́ ẹ dípò yún ọmọ kẹta náà dé wọ́n ní àwọn ọ̀wáyé àwọn ọ̀dákẹ́ débi wípé àwọn tí wọ́n jọ̀rẹ́ wọn táwọn òpè ẹ̀wà bọ̀rẹ̀ yín sọ̀rọ̀ wọ́n mọ̀ tẹ̀ jàjà kaṣọ lọ lórí wáyà ládùúgbò wọ́n mọ̀ mọ̀ rò pé ní yìí nǹkan kan bá sọnù pé wọ́n mọ̀ mọ̀ pé àwọn ọ̀rẹ́ ẹ̀ wá fà nídìí iṣẹ́ ọwọ́ kan ìdí iṣẹ́ ọwọ́ tí mi ní dárúkọ. ẹ mọ̀ pé oníṣòwò ni wọ́n ọjà náà ń tà tọ́jú ọjà kan náà àtọkọ àtìyàwó ní ṣọ́ọ̀bù ọ̀tọ̀ọ̀tọ̀ àmọ́ ńgbà tó ti wá di pé igbá arun tíyàwó ò sì mọ kókó ń tọ́jẹ́ kígbá oorun ìyàwó ọ̀wá bonu wípé bẹ́ẹ̀ bá tiẹ̀ ní filẹ̀ nù ilé ẹ sàmọ̀ mọ̀ pé tọ́wọ́ bá pẹ́ rówó mú fúnra ara yín ná fún tẹ́ bá fẹ́ ṣe ẹ wá wá nǹkan míì tẹ́ ẹ̀ mọ̀ ṣe ìyàwó pa àwọn ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ wá fa ọkọ mọ́ra níbi sí ọwọ́ kan tán náà ṣe. wọ́n ní ó sì di pé ń lọ ibi sí ọwọ́ yẹn òun náà wọ́n fẹsẹ̀ ọwọ́ rẹ̀ mọ̀nà wọ́n fẹsẹ̀ mọ̀nà òun náà ríṣẹ́ gbà òun ṣiṣẹ́ yẹn ṣé wọn wàá lù yín mọ́ torí a lè sọ pé bóyá nígbà tí ò sí nǹkan kan lọ́wọ́ wọn mọ́ ni ló di oní lúlù bàmùbàmù wọn ní kẹ́ni. ọmọ ṣe é mọ̀ sàn lọ́jọ́ Monday mo sì jìyà bíi. Monday wo ọjọ́ tí màmá dẹ̀ wá bá mi ó jẹ́ ọjọ́rú Wednesday tá lù tán yìí wọ́n wá ń fi Monday Monday ọ̀sẹ̀ yìí tí a wà gúnlẹ̀ lẹ́nìí yìí wọ́n fi ń ṣàpẹẹrẹ débi wípé aṣọ tí wọ́n wọ̀ àwọ̀ àmùdọ́rùn ọwọ́ ni wọ́n ká aṣọ yẹn wọ́n fi ìgbọ̀nwọ́ wọn hàn mí níbi tí ọjọ́ pé ńgbà tí ọkọ wọn lé wọn lọ màmá sixty two ibi tí mo ti wá kan rorò ń nìyẹn mo ní mà kí lọ́jọ́ orí tiwọn ah, wọ́n ní yọ̀ǹgàn kò tí ń fìyà já wọn. Ah, omi àdàpẹ̀rẹ̀rẹ̀ lójú wọn màmá ẹ̀gbọ́n tí mo béèrè ni mà kí n lọ́jọ́ orí wọn. torí mi fẹ́ wò wípé eh, grandma sixty two years grandpa náà gbọ́dọ̀ ti jẹ́ pé bí ọba sixty three wọn sixty four wọn sixty five bí òjọ̀dún kan náà gbà lọ́wọ́ ìyàwó wọn yóò ṣàjọ̀dún méjì yóò ṣàjọ̀dún mẹ́ta ìwòye tèmi nìyẹn ṣé yóò tún wá dàgbà tó yẹn wọ́n á tún wá máa lu adúrú yín lé yín kiri àdúgbò pẹ̀lú aṣọ ríró láyà eh, àlùdójúbolẹ̀ tẹ́ ẹ tó fi wá bọ́ ní ìgbùnwọ́ ni mo ṣe ní kí ni éèjì tiwọn nígbà tẹ́yìn jẹ́ sixty two. Ah. kò ṣeé máa gbọ́ o mo ní kí ni ò ṣeé máa gbọ́. wọ́n ní àwọn ọgbọ́dún mẹ́wàá lọ́wọ́ rẹ̀ grandma ẹ̀gbọ́n tí mo sọ̀rọ̀ àní kí ni èjì dáàdì grandpa èsì tètè mọ̀ àsọdún mẹ́wàá mo gbà lọ́wọ́ rẹ̀ mo ní ọdún mẹ́wàá ten years. àmàmà ah, irọ́ kò ìwé ayé fọ́tò wọn tí mò ń rí yìí fọ́tò bàbá ó sì wà lára fọ́tò tí wọ́n kó wá àti fọ́tò àwọn ọmọ mo wojú wọn yẹn nígbà yẹn ó ráìmù pẹ̀lú ọjọ́ orí màmá nígbà yẹn nínú fọ́tò kan jọ wà mo rí i pé màmá màmá jẹ́ni tó lómi lára bọ́n ṣe wá yìí o ṣùgbọ́n nígbà yẹn wọ́n wọ́n ti bù sára tó báyìí nínú fọ́tò yẹn mo dẹ̀ rí i pé bàbá náà wọ́n ṣe wẹ́lẹ́ ń jẹ́lẹ́gbẹ̀ẹ́ wọn ah, ẹ̀mí pé ẹgbọ́dún mẹ́wàá lọ́wọ́ dádì yìí báwo lè ṣe mọ̀ pé ìgbọ́dún mẹ́wàá lọ́wọ́ wọn mà. wọ́n ní kì í ṣe pé nìkan lọ sọ fáwọn kì í dẹ́ ṣe pé àwọn àwọn fi ṣèbàjẹ́ rẹ o wọ́n ní ṣùgbọ́n ṣé mo mọ̀ pé láyé ìjọ́hun eh, wọn a máa kọ bí wọ́n bá fẹ́ ṣe sọjú kọ sọpá tí wọ́n kọ̀ọ̀kan sí ara irú ti apá tèmi náà eh, tí wọ́n máa ń gbẹ̀jẹ̀ pé bóyá wọ́n fẹ́ kọlà fún ọmọ kan wọ́n wá ní ọyẹ ẹ̀kọ́ síkùn tàbí pé ó lè jẹ́ ọmọ tó fẹ́ kọlà fún láyé ìgbà yẹn náà ni nígbà wọ́n bá bá kọlà sójú ẹ̀ tán wọ́n á wá tún kọ ọjọ́ orí ẹ̀ wọ́n á kọ sí níkùn wọ́n lè kọ sí lápá. jábẹ́lẹ̀ lọ́rọ̀ ilé. ní èsì wà tó jẹ́ pé wọn ò wulẹ̀ kọlà sí lójú ṣùgbọ́n wọ́n jẹ́ wọn kọjú orí ẹ̀ sí níkùn wọ́n á máa lò yẹn ní jọ̀ǹjọ̀ǹjọ̀ǹjọ̀ǹ láti lè jẹ́ kó jẹ́ wípé wọ́n fi ṣe kàlẹ́ndà tí wọ́n fi ṣe eh, àpẹẹrẹ àkọsílẹ̀ ọjọ́ òbí wọn a máa kọjọ́ orí ẹnìkọ̀ọ̀kan sí níkùn nígbà yẹn. ẹ ti mọ̀ tí mò ń sọ yìí. wọ́n ní àwọn òye tí fojú bẹ́ẹ̀ wòran àwọn èèwò ọjọ́ orí yẹn àwọn èèwò láwọ̀ òfin nítorí bí wọ́n ṣe kọ́ pẹ̀lú writing <laughs> fáwọn ará ìjọ yẹn tó ń jẹ́ alábẹ wọ́n ní wọ́n fine and náà ní wọ́n làwọn èyí wà ìfẹ́ òjá wọn ó wà pé kí kọ síkùn ẹ̀ kí n lè wọ́n làwọn èyí wò di pé àwọn bá bẹ̀rẹ̀ sinimá gbá bọ́ọ̀lù lórí pápá wọ́n ní ṣùgbọ́n àwọn ò tiẹ̀ wá mọ̀ nǹkan yẹn tó jẹ́ kí àwọn ó ọkọ̀ àwọn fín ní àwọn ti bímọ kejì wọ́n ní ọwọ́ ajá wípé ọmọ yìí ń ṣèjọ̀gbọ̀n lórúkọ tá a wí yìí wọ́n náà mọ̀ pé nǹkan ń bẹ níkùn ẹ̀ o àwọn mọ̀ pé wọ́n kọ nǹkan kan sí níkùn ṣùgbọ́n àwọn ò wà òfin pé ọjọ́ orí ni rí àwọn èèwò láwòfin táwọn bá jọ wà ní eh, ní tọkọtìyàwó bẹ́ẹ̀ àwọn èèwò àwòfin wọ́n ní ṣùgbọ́n lọ́dún tí àwa ń wí pé ọmọ kejì yẹn ìwà ń ṣèjàngbọ̀n nígbà táwọn bí tán ó di pé àwọn ò rọrùn sùn àwọn wàá gbé ní yàrá tàwọn wá wọ́ wá lọ bá bàbá rẹ náà ẹ mọ wá ìjàngbọ̀n wọ́n ọmọ ìpọ̀ àwọn wàá tẹ ọmọ yẹn sí àyà bàbẹ́ ẹ̀ ó ti sùn lọ wọn lọ́kàn tají wà ẹ wò ó yóò sùn lọ́dọ̀ tiyín ó jọgbọ́n rẹ̀ pọ̀ kò jẹ́ sùn látàlẹ́ àná wọn ni àwọn ṣàwà àtẹ ọmọ sáyà bàbẹ́ wọn ni tilẹ̀ ń tọ́lọ́hún ọmọ yìí sì sùn lọ. àmọ́ ní ẹ̀jẹ̀ la pé blood is thicker than water. wọ́n ní bó tilẹ̀ jẹ́ wípé nípasẹ̀ àwọn ọmọ pé nípasẹ̀ àìníkan ṣe rẹ̀ tó fẹ́ jẹ́ni tí kò fẹ́ lójúṣe wọ́n ní kò sí ọmọ ọmọ márààrún táwọn bí yẹn o táwọn èrò oyún táwọn èso wọn lọ́mọ àlè ni wọ́n ah, ah. <laughs> táwọn fi ru oyún táwọn fi sọ wọn lọ́mọ àlè làwọn ọmọ yẹn ọmọ àlè báwo wọ́n ní ọmọ pé oyún ọmọ àlè rẹ tó ń gbé káàkiri oyún ọmọ àlè rẹ tó ń gbé káàkiri wọ́n ní kò sì ní fáwọn ní ṣíṣì báyìí táwọn èbímọ ṣùgbọ́n táwọn bá bímọ yóò wá sọ lóko <laughs> ah, <laughs> bóyá ìyá ọlọsibítù ni àwọn jẹun ni àwọn nílò ìtọ́jú kan ni èèyàn ra ẹrù ọmọ ni wọ́n láwọn mọ̀ pé láti dọ́ọ̀jì ẹ̀ wọ́n mọ̀ bàjẹ́ pé àwọn òpè ẹ̀ mú rúwa ẹ̀ má ta wá ẹ̀ fún wa ní nǹkan kan níṣẹ́ máa gọ́ síbi pé ọmọ lóyún ọmọ àlà wọ́n lóyún ọmọ àlè làwọn máa ń ní nígbà táwọn bá wá bímọ báyìí lọ́mọ wàá dàgbẹ́jọ́ <laughs> ní ọmọ kọrin fọmọ ní ọmọ gbọmọjó wọn ni yóò sì sọ ọmọ lóko àwọn yóò sì ṣe súnú ọmọ wọ́n ní ó túmọ̀ sí pé àwọn ti mọ̀ pé aláìní kan ṣe ni kọ́mọ̀bà àmọ́ lójúṣe ni làwọn fi ń lóyún ọmọ àlè lọ́dọ̀ rẹ̀ ọmọ ẹ̀ náà ni. wọ́n ní kò sì sí kankan nínú ẹ̀yìn bá sì rí fọ́tò àwọn ọmọ yẹn lóòótọ́ ìka gé bàbá yẹn méjì méjì méjì méjì báyìí. ìyẹn bẹ́ẹ̀ mo yàyàbá. ọ̀rọ̀ pọ̀ wọ́n fẹ́ kẹ́ ẹ dá sí ni. adélọ́nà àbáyọ fún girama yìí. àmọ́ ńgbà tí wọ́n wá ní ìgbà tí ilẹ̀ wa mọ́ lọ táwọn ọmọ múra àti lọ bí ọjà àwọn àwọn wa ní kán lọ́ọ́ rè gbé ọmọ táwọn tẹ́ sí ọkọ̀ àwọn nígbàyà wọ́n ní kò sì tí ì jí náà wọ́n ní wọ́n wá múná dé wọ́n ní àwọn sì gbé ọmọ àwọn gbé kọ́rùn ọmọ sùn ọmọ sì wà lójú oorun bàbá náà wà lójú oorun pé ó mira o ńgbà àwọn gbé ọmọ o ṣùgbọ́n ó ń padà ń sunrun rẹ̀ nígbà tó ti mọ̀ pé àwọn wá gbé ọmọ pé kọ́ wá lọ wẹ̀ ni wọ́n ní nǹkan yẹn lọ́kàn jẹ́ káwọn ó wá fi ọwọ́ tan ikùn ọkọ àwọn àwọn fọwọ́ fẹ ikùn ẹ̀ lójú pé irọ́ o ah, ah. ṣé pé ọjọ́ ọ̀bí rẹ̀ wọ́n kò sí níkùn irọ́ ni ẹgbẹ́ àbílẹ̀ kẹta mi mọ̀ ni bàbá ayé ti jẹ́ wọ́n náà rí àwọn gbọ́mọ ibi àwọn ti lọ ń gbọ́mọ wẹ̀ náà ah, ẹ bọ́ pé ò ń jù mí lónìí. ṣé pé ẹgbẹ́ lágbájá. Ja tọ́jọ́ ọmọ àbúrò màmá àwọn torí wọ́n láwọn pọ̀ lọ́wọ́ àwọn òbí àwọn ẹgbẹ́ lágbájámọ̀ ni bàbá yìí ti jẹ́ àbí kì í wá aṣọjọ́ òbí ẹ̀ ní akọ̀ sí ń olórí àwọn fò lọ. oní lẹ́yìn ọmọ kejìlẹ́ tó rí yẹn fín wọ́n ní hàn yín ṣẹ́ẹ̀sì wàá bí wọ́n yí pé sọ́jọ́ òbí rẹ̀ wọ́n kọ sí ọ̀nkùn àbí tí ẹ̀ kọ́ wọ́n náà béèrè kí náà wá wọ́n lọ sọ pé ayin ẹ bọ́ ọmọ apò ojú mi lọ níbẹ̀ mi sì sọ́jọ́ òbí mi fún ọ nígbà tá a bẹ̀rẹ̀ ìrìn àjò tó o fèsì fún mi lọ́dún náà pé àwa tá a bá ti kàwé eh, àìmọ̀ tá à ń ṣe mọ́ tó ń sì sọ pé ṣé ìwé mẹ́wàá wọn á ní tó ti jẹ́ bàbàrà alókùsọ̀ pé òun jáde secondary school ní tòun wọ́n béèrè ọjọ́ ìbí lòun tí wọ́n ti ẹran tí mọ́ ẹ bọ̀ tí màmá ṣe bẹ́ẹ̀ ń wọlé wọ̀de náà gẹ́gẹ́ bí lọ́kọláya ó ṣe wá jẹ́ pé àbíṣẹ́ ẹ̀ máa ṣe wọlé wọ̀de kẹ́ ẹ tó ṣègbéyàwó wọn làwọn á máa ṣe ẹ tán yóò wò rí kẹ́ ẹ tán ikùn ẹ̀ wò ẹ̀ dẹ̀ ń rí nǹkan kíkọ́ ń bẹ̀ lédè kan ẹgbọ́dún mẹ́wàá lọ́wọ́ ọkọ yín wọ́n ní bẹ́ẹ̀ ni ẹ sì ti mọ̀ látọmọ kejì wọ́n ní bẹ́ẹ̀ ni. lákọ̀ọ́kọ́ láyà sílẹ̀ ká àgọ́tì. lédè kúkúrú Mm. látìgbà yẹn ni màmá yìí ti tara bọ̀ wọn ò jẹ́ pé àwọn ò ṣe nǹkan kí bàbá ó jẹ́ wọn ó ṣe ìyẹn bàbá tó ti jẹ́ ọmọ ọdún méjìléláàádọ́ta báyìí màmá jẹ́ ọmọ ọdún méjìléní ọgọ́ta báyìí ọdún mẹ́wàá ni màmá gbà lọ́wọ́ bàbá àwọn ọmọ wọn sì ti ń bímọ nílé ọkọ màmá yìí ọ̀bọ lọ́wọ́ lílù àlùfẹ́ ṣe kan kódà lọ́jọ́ Monday tó lọ yìí wọ́n sì fi ìgbọ́n wọn mí tí àpá ìpọ́n àti òwú cottonwool tó sì wà níbẹ̀ wọ́n wá ní ìgbà tó wá di pé ọlọ́run ṣe oore ìgbà tí wọ́n mú débi iṣẹ́ ọwọ́ tí tó náà ń tẹ̀lé àwọn ọ̀rẹ́ tó di pé ọlọ́run ṣoore pé káwọn jọ fowó kúnwó káwọn kò lè mí rẹ́ǹtì nígbà táwọn ọmọ ti pọ̀ ńlẹ̀ káwọn kúrò lè mí rẹ́ǹtì bó ṣe yàrá méjì káwọn ó ṣe wọ́n lọ́lọ́ ń fáwọn ṣe àwọn méjèèjì wọ́n láwọn ò lè sẹ́ni owó ẹ̀ pọ̀ ńbẹ̀ wọ́n ní ṣùgbọ́n àdúgbò yẹn làṣírí ọkọ àwọn ti wá tú sí wípé àṣentọ́jẹgbá ajó ní irun rèé. ìyẹn lọ́tọ̀ ló yẹ. wọ́n ní bàbá kérésì lọ́kọ àwọn ládùúgbò débi wípé àìní sojúṣe nínú ilé lórí àwọn ọmọ àìní sojúṣe lórí àwọn gan ẹ sì ń sojúṣe lórí àwọn ìyàwó àdúgbò tọ́jà ìyàwó oníyàwó ó dẹ̀ ń sojúṣe lórí àwọn ọmọ ọlọ́mọ ládùúgbò débi pé àwọn ò wá rí ibi rìn sí. Si débi pé àwọn ò rí bìrìn sí wọ́n ní ọwọ́ àwọn náà ni ó jí tí ọ̀lọ́ ọmọ fi ṣe bàbá kérésì àdúgbò nígbà táwọn sì wáá fura pé mo kọ́ yẹ báyìí bí ìlànà ibi mo kówó sí táwọn máa rárìn ponú nínú ilé làwọn ṣẹ̀ṣẹ̀ wàá mọ̀ pé ọkọ àwọn ní ń kówó àwọn wọ́n ní débi pé àwọn bá débi pé káwọn máa sùgbànú mọ́ra sùn àwọn bá débi pé káwọn máa sùgbànú mọ́ra sùn wọ́n ní ọkọ àwọn bá débi pé yóò mú kọ́kọ́rọ́ ṣọ́ọ̀bù àwọn yóò lọ sílẹ̀kùn ṣọ́ọ̀bù àwọn ò ní mọ̀ nígbà táwọn bá sùn tán lálẹ́ kọ́kọ́rọ́ ṣọ́ọ̀bù táwọn ti níbi táwọn ti ní ṣọ́ọ̀bù lọ́hùn táwọn bá fi orí tábìlì àwọn ò ní mọ̀ pé yóò ti padà mu yóò lọ sí ṣọ́ọ̀bù náà ní òru yẹn yóò lọ kówó àwọn nínú gbà àwọn wà dé ṣọ́ọ̀bù mo kówó bí ìlànà kí n tó lọ kí n tó tilẹ̀kùn àwọn sì rí i pé ilẹ̀kùn wà ń títì padà àjànú wo ni wà ń kówó wọ́n ní káwọn tó padà mọ̀ pé ìní máa ń mú kọ́kọ́rọ́ àwọn ńgbà wọn bá wọlé lálẹ́ yóò wá lọ sílẹ̀kùn ṣọ́ọ̀bù ṣètòsí ilé ni ṣọ́ọ̀bù wà ní wọ́n ló kúkú jìnnà wọ́n ní ṣùgbọ́n kọ àwọn lọ́kadà. ẹ wò ó ní gbogbo èyí yìí ti wá jẹ́ káwọn mọ̀ kówó ṣọ́ọ̀bù mọ́ àwọn wàá kówó àwọn ní gbànú báwọn ń lọ wẹ̀ ìgbànú bá wọn lọ báwọn bá tún wúwọ̀ sọ ìgbànú bá wọn wọn ní báwọn bá sùn ìgbànú bá wọn àwọn ó so mọ́ra sùn ni àwọn ọmọ yín tó ti wá ń bímọ nílé ọkọ ẹ wọ́n wá ní àwọn òríbìnrin sí mọ́ ní àdúgbò débi pé àwọn ará àdúgbò ọmọ wa pé bíbomólù yíyẹ̀yẹ́ àwọn mo ní lórí kíni wọ́n ní ah, àwọn ọmọ bàjẹ́ tọkọ àwọn ń ṣe é fún àwọn aládùúgbò. ní bàbá ifá. màmá kí gan lẹ wá fẹ́ báyìí. tí wọn ò fi jẹun lọ́kọ̀ bá. àwọn wá ní pé káwọn ó béèrè pé ẹ̀mí àwọn ò gbẹ mọ́ ọkàn àwọn ò kó mọ́ màmá àwọn ọmọ yín tó ti wà nílé ọkọ ìgbésẹ̀ wo náà wá ń gbé bí gbogbo rẹ̀ ò tiẹ̀ ṣe gbogbo ẹ̀ tí lúlù yìí pẹ̀lú ọjọ́ orí yín sixty two kípa wo làwọn ọmọ yín ti wá kó ìgbésẹ̀ wo làwọn ọmọ yín ti wá gbé. wọ́n ní àwọn ò fẹ́ káwọn ọmọ àwọn ò forí gbègùn ni àwọn ọmọ àwọn fẹ́ tara ṣùgbọ́n àwọn ò fẹ́ kán forí gbègùn ah, kí lẹ wá fẹ́ kèmí ṣe ẹ bá ń gbé e ta ni kí ni kí n ṣe káwọn ọmọ nàìjíríà ò gbà ẹ̀yin ọmọ nàìjíríà ọ̀rọ̀ rẹ o. yóò wo lẹ fẹ́ ká fún girama o. ẹ̀dá sí i lógúnlógún ẹ̀dá sí i lọ́gbọ̀n o. màmá sixty two bàbá fifty two. Màmá gba ọdún mẹ́wàá lọ́wọ́ ọkọ wọn. bí màmá bá ń ráyọ̀ lọ́ọ̀dẹ̀ yìí ó ṣeé ṣe wọ́n mọ̀ tiẹ̀ wọ́n mọ̀ ríru. Ọlọ́run sì ṣòro ọmọ márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ fún un. mi kò yé mi mọ́ ṣé bí wọ́n ló sọ pé tí n gbàgbọ́ ọ̀rọ̀ mi wọ́n ní bàbá pé wọ́n lu ọ̀wọ́n pọ̀ dànù tí wọ́n wò ó kú rẹ̀ jù ú gbó. àgbàgbọ́ èrò ayé kò ní má gbé. zero eight zero three two three two ten fifty nine. àwọn rẹ̀ dá. zero eight zero seven seven seven seven ten fifty nine plus two three four eight zero nine two two two ten fifty nine. àwọn ọlọ́run bàbá. kẹ́yìn ọmọ nàìjíríà ọ̀bọ̀n àdá sí. ṣé bí wọ́n ló sọ. èmi gan ọmọ tí mi bá tiẹ̀ wá wí fún màmá mi mo rin àkọ́ sígbẹ̀dú. ṣé bí wọ́n ló sọ pé tí bá gbàgbọ́ ẹrù ayé kò ní bá mi. ó yá o ẹ dákun ìṣẹ́jú kan ìṣẹ́jú kan ìṣẹ́jú kan èèyàn kan. bàbá kazeem olóhùn obìnrin ni láti ń gò. ẹ káàbọ̀. tẹ́rí ọ̀rẹ́ ti di ọ̀rọ̀ àwọn ọmọ báyìí àwọn ọmọ ló máa jà fún ìyá yẹn látàrí pé ọlọ́àbọ̀ àwọn ọmọ yẹn láti jí kí wọ́n mú ìyá wọn sọ́dọ̀ nítorí pé tọ́mọ bá ti dàgbà dé stage kan ó ti lẹ́tọ̀ọ́ àti ìjà fún yẹn mm-hmm. so àwọn ọmọ ló máa jà fún wọn lájẹ pé wọ́n mú ìyá sí ọ̀dọ̀ wọn kó máa gbé kò sí bó ṣe lè burú tó tó bá dé stage kan wá ní ìyá wọn fẹ́ wá gbé ní ọ̀dọ̀ àwọn tó rẹ̀ fún tẹ́nìbọ̀dì máa ṣe sí pé ọmọ pé ọmọ láṣẹ láti withdraw ìyá rẹ̀ lábẹ́ òrùlé bàbá ẹ̀ lẹ́ ń sọ yẹn. bẹ́ẹ̀ni ah. bẹ́ẹ̀ni tó bá ti dé stage pé àwọn ọmọ yẹn ti dàgbà so wọ́n láti lájẹ́ pé kí wọ́n jẹ́ kí àwọn ọmọ wa máa gbé lọ́dọ̀ kí òbí wa máa gbé lọ́dọ̀ àwọn ọmọ tó lájẹ́ pé irú wàhálà tó ń kò ní lè ṣẹlẹ̀ mọ́. tó o dà ẹja gbọ́tẹ lómi ẹja gbọ́tẹ lómi ò lágbára hello hello. ọmọ mi rí òkun ayé ìgbà oorun sókè mi ò gbọ́dọ̀ fojú sunkún ìjì. ojú òpó kún hello. hello? ìpè ń tẹríba kípè ó tẹríba fún ìpè o. hello. hello. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o. ojú máa yọ ọkọ yín bọ̀lẹ̀ tí ń dá sí i. orúkọ tèmi ni ọmọ kẹ́hìndé látàdé báyọ̀. ẹ dá sí pápápá. ìyá yẹn ti fi ó ti fọkọ rẹ̀ ṣeré hmm. ah, máa ń jẹ ojúláyọ̀ àjìfà ni kò lè kò sí nǹkan kan àfi kí wúmà yẹn tó fi lẹ̀. ìyá yẹn fi ọkọ ẹ ẹ sà ẹni ìyá yẹn fi ọkọ rẹ̀ ṣeré. ó fi ọkọ rẹ̀ ṣeré yẹn kínní ló wà àwọn tó máa ń ṣe gbénégbéné tí òun lè ṣiṣẹ́ yìí ni ìyá yẹn wà. ni ìyá yẹn ń wá. bẹ́ẹ̀ ni òun ló fà á. bìkan tó bá jẹ́ pé ọkọ rẹ̀ yẹn ọkọ ẹ̀ ni kò ní fẹ́ni tó tó tó jù lọ tó tó báyẹn kò ní fẹ́ni jù lọ tó tó báyẹn. àlàyé bàbá ò yé mi dáadáa kò yé mi dáadáa ṣá. mo dúró lé. kókà ní tán sọ ni pé màmá wọ one chance. hello. hello. hello múlẹ́rọ́ lẹ̀tọ̀ yìí o ẹ dá sí o apáṣọ ayérayé o. hello. hello sọ. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ dọ́kítọ̀. ẹ ṣeun ó kọ́ yín bó lẹ ti ń dá sí. ọlọ́pàá jẹ́ alábàárẹ̀ ọ̀rọ̀ rẹ ẹyin ẹyin rédíò yín sílẹ̀ tàbí kẹ́ ẹ jìnnà sí. ọlá abájá alábàájì ni. yes mo ti ń gbọ́. Ah, ọjọ́ mẹ́ta ni. ìtí mi fẹ́ sọ pẹ̀lú ọ̀rọ̀ yẹn ni pé bí màmá yẹn ti wà yẹn ọ̀rẹ́ àti bàbá yẹn pé àwọn ọmọ mú nǹkan. wọ́n ní wọn yìí mú nǹkan kan. tí wọ́n bá wá mú nǹkan pẹ̀lú tí wọ́n ń sin ẹ tí wọ́n mú nǹkan ní ìdò èsì báwọn. Hmm, kí wọ́n ní kí màmá ṣe. àwọn ọmọ ni wọ́n gbàyà àwọn ìyá ẹ̀ ti tó kọ́mọ jẹ wọn ọmọ kọ́mọ wà lọ́dọ̀ àwọn ọmọ wọn. Hmm. kò sí tíya ẹ̀ bàbá yẹn fẹ́ ṣe táwọn bá ti mú ìgbà mí ni tọmọ bá wà lóyìnbó ó sàbọ̀ ní kíyà òun abóhùn sọ lọ́jọ̀jọ̀ wọn. bẹ́ẹ̀ni. ẹ̀ẹ́ tí ó sì bàbá náà ti dàgbà jù tó bá ní séjì lọ́wọ́ kán lọ sọ́yàwó mi. fifty two years. ojú bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ ṣé ìyá yóò kàn kúkú yàdà náà ah, ẹlòmíì gan gbádùn tó bá yẹn tó ti kú dànù. so káwọn àwọn ọmọ àwọn ọmọ náà ti o kọ́mọ àwọn ọmọ kọ́mọ ìyá wọn dọ̀ àwọn ọmọ ní kọ́mọ ìyá wọn dọ̀ ọ̀dà ẹ ṣe àdúpẹ́. hello. ẹ lẹ́ káàárọ̀. ẹ káàárọ̀ o Mandela láti Jerusalem rèé bàbá ṣàlọ́ ẹ káàárọ̀. ṣàlọ́ mo wà kú ojúmọ́. ẹ kí wọ́n bẹ̀ lórí ibi yéèjì yẹn bí mi ṣe ń wò lórí yéèjì yẹn bóyá àwọn kan kọ́nà sí. ẹ káì ẹ pè padà ìjọ̀wọ́. jùrẹ̀dá ọlọ́run bàbá. torí bí èjì yẹn gangan ni mo ní mo fẹ́ mú béèrè mi gbà wọlé lẹ́ẹ̀kan tẹ́lẹ̀ pé bí ìyàwó ọ̀bàjọkọ lọ́gán bí ọjọ́ orí wo lọ yóò jẹ́ kí ni ìyàtọ̀tọ̀ yóò wà ń bẹ̀ gbọ̀nàgbọ̀n bó ló ṣe yóò gùn tó. hello hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ o. àjọ akadija ló ń sọ̀rọ̀ láti Canada. ee àǹtí Kabirat láti Canada kò ojúmọ́. Kadija naam yes ma Kadija ẹ pẹ̀lẹ́ ma. naam mm, inú mi dùn láti pè wọlé lẹ́nu. yes ma. Number one mo máa láìkì tẹ bá ń sọ̀rọ̀ ọkọ àtìyàwó ẹ jẹ́ kí èèyàn tó bá nímọ̀ ẹ̀sìn kó máa dá sí i. ṣe rí nítorí pé um, gbogbo nǹkan tí yàrá ẹ̀ kò tù tó bá jẹ́ nílànà ṣẹ̀yà Islam ìyá ẹ ní ẹ̀tọ́ láti tọ̀ láti ẹ̀ má nìyẹn then age is nothing because prophet muhammad first wife ẹ jùlọ pẹ̀lú fifteen years mm. so age is nothing bàbá tó ń sọ pé ìyá ẹ fẹ́yàn tó nothing like that okay. Uh-huh. so nǹkan tẹ́mi fíìl tó ṣẹlẹ̀ ni pé ìyá ẹ ti ó ti wọ́n ti endure ju nǹkan tó tó tó ju agbára wọn lọ hmm. tí ó dẹ̀ jẹ́ kó rí bẹ́ẹ̀ so èmi máa and program yẹn jọ nítorí ọlọ́mọ máa láìpẹ́ pé tẹ bá ń sọ̀rọ̀ ọkọ àtìyàwó kọ́ máa fi ìmọ̀ ẹ̀sìn lọ́tún bẹ́yà christian bẹ́yà muslim eh. kọ́ máa fi dá sí torí gbogbo ìgbésí ayé lọ́kọ-láya gbogbo ẹ̀ ló wà ní quran àti bible so inú mi máa dùn so inú mi máa dùn tẹ bá lè máa jẹ́ kí èrò àwọn tó bá ní mọ̀. àǹtí Khadijat ṣe mọ̀ yìí pé ẹ mọ̀ pé ìlànà ètò yìí kì í ṣe pé bóyá a lè gbọ́kọ tàbí ìyàwó wá sórí afẹ́fẹ́ bá a bá ti wá fọ̀ lẹ́nà tá a nà lẹ́fọ̀ báyìí àyè wà fún oníkálukú àwa gan mọ̀ pé ẹ̀yin olórí ẹlẹ́sìn ẹ̀dá sí ẹ̀yin tẹ́ mọ̀ nípa ẹ̀sìn ẹ̀dá sí a mọ̀ ń wí a mọ̀ ń pariwo bẹ́ẹ̀ kódà a mọ̀ ń pa àwọn amòfin ẹ̀ tẹ́ ẹ bá ní dá sí ẹ mọ̀ jù wá lọ so ṣùgbọ́n ẹ bá pè wọlé náà ni a gbọ́ ìpè. bẹ́ẹ̀ni gẹ́gẹ́ bí bẹẹmi ṣe gbọ́ ẹsùn tèmi yé ìyá yẹn kò sí tàbí ṣùgbọ́n ó yẹ kó fi máa yẹn lẹ́yìn even táwọn ṣé ojú tó nímọ̀ jèmi gan lọ tó wọ́n bá ń gbọ́ ọmọ àmọ́ pé kò sí because sẹ̀rí islam ò kó ọkùnrin ò ní láti máa na obìnrin so not talk of pé kò because nínú sẹ̀rí islam kí gbogbo nǹkan tíyàwó máa jẹ tó máa wọ̀ títí kan pátá títí kan gbogbo nǹkan tó bìnrin wọ̀ pátápátá ọkọ ló lẹ́tọ̀ọ́ láti máa rà ah, eh. títí kan ilé tíyàwó ń gbé ọkọ ló tó ọkọ ò wá ṣe ó tún wá nà subhanallah mm. ah ah ó mm. tún wá nà ya ó tún wá jù lọ pẹ̀lú ẹni yẹn tún wá jù ẹ lọ pẹ̀lú ten years mm. tó bá tiẹ̀ wò kọ́kọ́ wò tiẹ̀ wò age interval tó wà láàrin méjèèjì kó tẹ kó tẹ bẹ̀rù Ọlọ́run tó máa yẹn ò ní bẹ̀rù Ọlọ́run kó tẹ sí tàbí ṣùgbọ́n ju pé kí màmá yẹn ṣe kí ni kó kúrò ní márèjì yẹn kò wá encouraging at all pa wọ́n ni sànàlá ẹ jọ nítorí Ọlọ́run kò sí tàbí ṣùgbọ́n éèjì mm. màmá yẹn fẹ́ni tó jùlọ kò ní mínì because nǹkan tó prophet bá ti ṣe Ọlọ́run ti pè ní nǹkan tó dáa ni so prophet wa ṣe yes so ó ṣe ó dáa ni ah ok Muhammed Chad fifteen years ni Khadija fi jùlọ ṣé ó na Khadija rí ni abátúnṣe mm. gbọ́ngàn nígbà tí nígbà tí Khadija ti kú tí ànábì tí wàá fẹ́ sọlọ́lá alẹ́ wasalam tó fẹ́ Aisha aisha kékeré aisha dàbí ọmọ ọmọ sànàbí hmm. ó ní kò síjọ́ tí anabu amọmọ sọ̀rọ̀ sọ̀rọ̀ tí ò kì í sọ̀rọ̀ kàdígà hmm. débi pé aisha kékeré tún jẹ́ lọ́sẹ̀ hmm, so Khadija dẹ̀ tún ti bímọ ó ti bímọ bóyá méjì àbí mẹ́ta sí ní ìbáṣe ní sèkó tó fẹ́ Prophet Muhammad. Mm so kí wàá ní kí ni so yín ó ṣe big deal kò sí bàbá rẹ so kò kò jọun torí tọlọ́run ìyá ẹ kò sí nǹkan tó fẹ́ ṣe ju pé asap kan kúrò ń bẹ yẹn ọlọ́run mm. ṣe àwọn ọmọ ti bàlágà wọ́n ti tójú bọ kọ́ máa lọ sí ọ̀dọ̀ kan nu wọn tó bá mm. wà òkè mm. tó bá ṣe two months níbí kán lọ ṣe three months níbẹ̀ yẹn ah, ilé ayé ò le tó yẹn tí bàbá yẹn bá kú tí ìyá yẹn bá kú bàbá yẹn máa fẹ́ lómi ṣé ìyá gan tí kù wọ́n ròyìn wọn ládùúgbò. ẹ ṣeun àǹtí Khadija. kò sí àní kò sẹ́ni ok ẹ kúkú ti bí gbogbo ọmọ tẹ fẹ́ bí so kò sí pẹ̀ ń bímọ kiri mọ́. ẹ ṣeun àǹtí Khadija ẹ ṣeun àdúpẹ́ tẹ̀tẹ̀ ẹ̀ lè fi múlẹ̀ fún wa wípé kò jẹ́ tuntun ànábì muhammed sallallahu alayhi wa sallam náà fẹ́ ń tó jùlọ pẹ̀lú ọdún mẹ́ẹ̀ẹ́dógún àyàtọ́lú bí eyín lèmi fẹ́ máa béèrè tẹ́lẹ̀ pé bí ìyàwó ọba ti àjọkọ lọ bí ọdún mélòó gan-an lọ́ọ́ nọ́mà tí òfin ní jẹ́ pé kò sí èjò kò sí níwọ̀n bàgbà kò ní kò ní èjì òsì pé yẹn kọ́ tẹ̀ má sọ̀rọ̀ nípa èjì pé kìíní kan ìfẹ́ ò ìfẹ́ kọjá gbogbo yẹn so èjì ò ní ní so ọlọ́run dẹ̀ kú wa ṣe ìyá yẹn ò mọ̀ láti lẹ̀ so ìgbà tí yẹn dẹ̀ ti mọ̀ wọ́n ti bímọ fún ṣé kán wá sílẹ̀ ni bọ̀ tó bá jẹ́ pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ lẹ́ẹ̀kan ẹni tó bá jẹ́ pé ìyá yẹn rí dùnú bẹ́ẹ̀ ni èjì hmm. wọn ò ní ríro nígbà àwọn fi ten years jù lọ so age is nothing

all right ah, ẹ ṣe mà. ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà guy if i tell you see all this, plenty airtime and data Who are they? take flex Now, dash glow dash me you go believe <laughs> no dash get for dis kain economy I abeg dey there na as i buy my glow sim like this, kpere i first collect 1000 naira welcome bonus sarah <laughs> as i come recharge bam glow knock me 10 times airtime bonus i also enjoy double data join wait oh, you mean 1000 naira welcome bonus yes plus 10 times airtime bonus yes plus double data again yes for where should live as na <laughs> the glow break Mr. Universe now. You, you want try? Oh, mo. No wonder boys they flex anyhow on top phone 247 non-stop. Hey, eh, I talk calm. My people, not let grass grow under your Lego. Oh. Go get your glow sim today. Dial star 777 hash to buy and enjoy 10 times airtime bonus plus up to double data. Also, get free 20,000 Naira bonus when you link your NIN to your glow line. Offer day for both new and existing subscribers. Them. Glow Unlimited. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. ẹ káàbọ̀ padà àmúlẹ́rọ̀ ń tẹ̀ ẹ́ síwájú ìkànnì fresh láwàyé. olùwà ojú rẹ̀. Dr Olútáyọ̀ Fálétí òkè lọ́lá mọ̀mí g o mọ̀mí jp. ibo ló wà ojú rẹ̀ dá ọ̀rọ̀ mi ọ̀pẹ ń wọlé àwọn èèyàn gbára tán àtẹ̀jíṣẹ́ ń wọlé Mr Samuel Abọ́lájí lójú Facebook wọ́n ní kí màmá ọmọ relé àwọn ọmọ wọn jẹ́jẹ́ wọ́n lè ní ìfọ̀kànbalẹ̀ Adébáyọ̀ Raphael àwọn kàn kí wa kú ojúmọ́ ni. ìyá wa Olúwakẹ́mi Rájí láti Chicago wọ́n ní tàbí ṣùgbọ́n ò sí ń bẹ̀ kí màmá ó tètè yẹ̀ bá a ibo wọ́n mọ̀ bá fẹ̀rù wọn sọ̀yàn. rẹ̀dá ọ̀rọ̀ mi kò yé mi mọ́ ṣé bí wọ́n ló sọ pé tí bá gbàgbọ́ ọ̀rọ̀ mi á níyànjú ṣé bí wọ́n ló sọ pé tí bá gbàgbọ́ ẹ̀rù ayé kò ní bá mi ibo Mr. Ṣẹ́gun Adérọ̀gbà mo rọ́wọ́ yín hello hello ẹ káàárọ̀ ẹ ojúmọ́ ojúmọ́ aláyọ̀ o bàbá àṣàlẹ̀ mú lérò ọmọ tí ó rẹ̀ tó ń dán èmi rèé o èmi rèé o tẹ ìtẹ̀mú wa lára rẹ̀ hmm. láì gbára wa lákòókò mo rò pé ní ọmọ tí ọkùnrin yẹn bí àbí ìyá yẹn ọdún mélòó lẹ pé. ó ti àkọ́bí ti pa ọmọ ọdún mọ́kànlélọ́gbọ̀n báyìí ó sì ti dẹ̀yà abilékọ. ọdún tó ní pé bí ọmọ ọdún bíi seventeen eighteen gan ni àwọn méjèèjì ti jọ bẹ̀rẹ̀ sí í fẹ́ra wọn àwọn ọmọjọ tó bẹ̀rẹ̀ ìyẹn bàbá ni mò ń sọ eh, eh, eh, ṣùgbọ́n wọ́n ṣàtìpọ́gbọ̀n olówó tó wọlé kan. ṣe rí tábà tábà ti mú ọ̀rọ̀ wá báyìí bó bá ṣe yí olúkálukú sí hmm. ló ṣe máa dá sí hmm. ẹni tó wá ní ọ̀rọ̀ ni ó mọ èyí tó dé òótọ́ tó máa mú nínú ọ̀rọ̀ yẹn hmm, ṣe rí nọ́mbà one ní tèmi o ìyá yẹn ti kọ́kọ́ gbàdọ́ ti di pé ọdún mẹ́wàá gáàpù yẹn ti pọ̀ jù gáàpù yẹn ti eh, pọ̀ jù. ẹ wọ́n ti wá bímọ kejì tán wọ́n tó rí ọjọ́ òbí tí wọ́n kọ síkùn bàbá. Eh, ẹ mo mọ̀ yóò eh, ẹ mọ̀ pé kí ṣe ọ̀rọ̀ tá à ń sọ ẹ̀gbọ́n ṣe torí ìyá yẹn nìkan. bẹ́ẹ̀ni. torí ẹ gbogbo àwọn tó gbọ́ ètò yìí ni ṣé ìjọba ń fi wé ànábì muhammadu ṣé bí ayé ìgbà yẹn ṣé bó ṣe ń ṣe nígbà yẹn làwa ń ṣe ní ìsìn hmm. ṣé bí wọ́n ṣe fi ọkàn ṣé bí ìyá yẹn bó ṣe kò dàgbà tó nígbà yẹn tí anabi muhammadu tí wọ́n fẹ́ ìyá yẹn ṣé ọ̀wọ̀ tí wọ́n fún anabi muhammadu gẹ́gẹ́ bí ọkọ ṣé òun ni àwọn obìnrin fún ọkọ wọn ní ìsìn mm-hmm. so tẹ́rí téèyàn bá ní nǹkan tó jù lọ especially ṣe láwọ ọkùnrin mm. ó bẹ́tà kí ọkùnrin kó ju obìnrin lọ mm. torí obìnrin tètè máa ń gbólójú ju ọkùnrin lọ. Mm ó dàbí pé ẹgbẹ́ fitọ́ òsìlẹ̀ àti òkúṣà torí pápá ẹni kan máa gbá bọ́ọ̀lù kò ní bẹ̀rẹ̀ òkúṣà torí kò ṣe gún ara ẹ̀ ti ti wọ́n náà. kí ni kí màmá ṣe. ẹni tó wá wà ńlẹ̀ báyìí ni pé kí màmá níbi tán bá dé kan kó jáde àbí kí ló kú gbà tí ọmọ fifty two egun sì wà lára ọmọ fifty two tó ń kó ẹ̀ṣẹ̀ bọ̀ wọ̀n mọ́ tí yẹn gan-an wọ́n gbọ́dọ̀ máa mú nǹkan o wọ́n gbọ́dọ̀ máa mú nǹkan. wọ́n wá dàbẹ̀ sẹ́kù bí òjò. bàbá wọ́n gbọ́dọ̀ máa mú nǹkan. àti wọn ni wọ́n wà náà. ìbá àti ẹ̀jẹ̀ pé táàtì ó jẹ́ twenty years gan ìyá fi jù wọ́n lọ ní tó fi di pé wọ́n bí ọmọkùnrin wọ́n bí kejì wọ́n bí kejì wọ́n bí kejì. ègbójú ẹ lọ àti wọn ni wọ́n ń nàjọ. <laughs> màmá wọn ganan náà màmá wọn ganan náà <laughs> èyí èmi làǹtí wọn ni wọn náà ó ní ìyàwó wọn ni ó náà rárá o màmá wọn náà nà lórí eh, eh, eh. obìnrin gbogbo ẹni tó bá ti tó obìnrin tó ti mọ̀ pé màmá òun kejì nìyẹn orí hmm. ìbáàjọ ọmọ ọdún kan ìbáàjọ ọmọ ìyẹ́ ẹ̀ kejì nìyẹn tó tó ti lè mú kó máa nà ìyẹ́ ẹ̀ ó ti lẹ̀ forí képè ó ti forí gbègún. Ah, ọ̀dà kí ni kí màmá ó ṣe léde kan àṣírí ah, àwọn ọmọ ni àwọn kẹrí àwọn ọmọ àwọn náà fìyà jẹ mọ̀yá wọn. Hmm. àwọn ọmọ náà fìyà jẹ ìyá wọn yẹ́ẹ̀sì àwọn ọmọ náà fìyà jẹ ìyá wọn ìjẹba ti ṣe iṣẹ́ débì ó yẹ kó gbèrò iṣẹ́ tó ṣe. wọ́n hmm. ní torí pé kí kí adití lè gbọ́rọ̀ ó là fi sọ lójú ọmọ ẹ̀. bẹ́ẹ̀ ni ìyá bẹ́ẹ̀ ti ń jìyà lójú àwọn ọmọ wọn wá rí nǹkan kan ṣe. wọn o ní ta àwọn ọmọ àwọn wọn ní àgàgà tó wà nílé ọkọ wọn ní ha ha wọ́n ní títí bàbá tó fi lu àwọn lọ́jọ́ Monday tó kọjá yìí gan-an wọ́n ní bọ́n ṣe sáré pè ló pé òun dẹ̀ lóun máa wá fara kí ẹni kó máa wá mọ̀ wá fara kí mo ní kí ló dé tẹ̀ ẹ̀ jẹ́ wọ́n ní àwọn ọ̀fẹ́ kan forí gbègùn. ọmọ ẹ̀wọ̀n ètò wà nílé ọkọ òṣègùn kankan tó fẹ́ gbà torí pé oṣù nínú ìlànà náà kọkùnrin máa nu obìnrin hmm. Eh, tó tó bá yá tó bá pẹ́ náà ọkọ tiẹ̀ náà wọ́n fi sọ̀rọ̀ sí pé ṣé bí báyìí bí ìyá ẹ̀ ṣe nà bí bàbá ẹ̀ ṣe nà yẹ ah, òun náà ó lè nà ọjọ́ kan ó bẹ́tà kó tètè mú mọ̀ mọ́ ẹ̀ fún mi kúrò bẹ́ẹ̀ kan wọ́n kan má jẹ́ kí bàbá ó lu ìyá wọn pa tó bá lù pa ẹ̀ wọn lè mú ìyá tèmi àti kan mú ìyá tèmi. wọn eh, <laughs> ni olú ṣe bí wọ́n ló sọ pé tí n bá gbọ́ mi àníyànjú ṣe bí wọ́n ló sọ pé tí n bá gbà. hello. ẹ káàárọ̀ ọ̀run. ojú máa yọ o. ẹ káàárọ̀ ọ̀run mẹ́ta. ó kọ yín bọ̀lẹ̀ tí ń dá sẹ́tọ̀ ọmọ lérò. balógun dèlì ìjẹ̀bú tí kì í ṣe. ẹ mr balógun ìjẹ̀bú. bẹ́ẹ̀ni àwọn ọmọ yẹn ló ń fìyà jẹ ìyá wọn. àwọn ọ̀sìn ti tì í tí bàbá olórí burúkú ọtí sọ pé nínà ló máa fi ṣe hmm. ṣùgbọ́n àwọn ló fìyà ló fìyà jẹ ló fìyà jẹ ìyá wọn hmm. arábìnrin yẹn kẹ́ sọ pé láti ìgbà tóun ti ní oyún kejì ló ti ń di pé kò mówó oúnjẹ sílẹ̀ ńlé he is not a responsible man a ní ẹni gbogbo ọmọ táwọn bí sẹ́ wọ́n lọ́ọ́ máa lè ní wọ́n táwọn bá ti lè lóyún pẹ́rẹ́ táwọn bá ti lè eh. ní kí n mọ̀mọ̀ rí ìyàn mọ̀ rí kíní èmi bí mo fi sí mọ́ <laughs> ní bàbá ó pé ọmọ àlẹ́ tó ní. ìwọ̀n ìpè kì í ṣe bàbá tó dáa hmm. and irú àwọn ọmọ yẹn irú àwọn ọmọ yẹn àwọn ọkọ wọn gbọ́dọ̀ máa rí àpẹẹrẹ bàbá wọn bàbá ìyàwó wọn pé kì í ṣe responsible man hmm. àwọn ọmọ ṣe àwọn ọmọ ìsìn gan tí ìyàwó wa bá ṣẹ̀ wá ńṣe la máa mú ẹjọ́ ẹ̀ lọ sí ọ̀dọ̀ bàbá ẹ̀ tàbí ìyá ẹ̀ la máa fẹ́ wo contribution ẹ̀ ṣé àpẹẹrẹ tí bàbá ọkọ àbí bàbá ìyàwó fẹ́ máa fi lélẹ̀ fún àwọn ọmọ ọkọ ọmọ ẹni pé mm. kó máa fi nínà sẹ́yà wọn lọ́rùn. Mm. ó sì gbé bẹ́ẹ̀ nǹkan tó da nǹkan tó da ni pé kí àwọn ọmọ yẹn save life ìyá wọn wọ́n mú ìyá wọn kúrò ọ̀dọ̀ ẹ̀ wọ́n mú kúrò ọ̀dọ̀ ẹ̀ ó fẹ́ ti orí burúkú ni wọ́n lọ ti orí burúkú rẹ̀ lọ mú ìyá wọn kúrò ọ̀dọ̀ ẹ̀ sọ fún mi yẹn eh. life wa important sí i ó dẹ̀ wúlò fún àwọn ọmọ ẹ̀ tóun náà bí wọ́n mú ìyá wọn kúrò ọ̀dọ̀ ẹ̀ kúrò ọ̀dọ̀ yìí ọmọ kúrò ọ̀dọ̀ yìí o olú máa jẹ olú máa jẹ èrè iṣẹ́ iṣẹ́ ìwé mi ní kí èrè ẹ o mm, bóyá ṣe tẹ̀lé fẹ́ para ìyá ó lè máa bàbá jẹ àgàbà lórí àwọn ọmọ ọ mú yàn kúrò ọ̀dọ̀ yìí. ee o ṣe bàbá Ìjẹ̀bú. ọ̀rọ̀ mm. ẹ̀jẹ̀ ìjì ayé ìjà sókè sódò kò gbọ́dọ̀ gbé mi lọ. hello hello hello ẹ̀lú eh. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sá o. ṣé ẹ gbọ́ mi sìn. Mandela mo ti ń gbọ́ yín báyìí mo ti ń gbọ́ yín dáadáa. ok mm. ẹ gbọ́ táwọn èèyàn sọ èmi náà láti fi ya ya yẹn kó bọ́ nǹkan kékeré tí mo fẹ́ ṣe ni pé ẹ ló jẹ́ ń gbọ́. mo ń gbọ́ yín dáadáa kétékété. lórí èjì yẹn èmi ò gbà pé ìyá yẹn gbà sẹ́yìn yẹn lọ́wọ́ ọkùnrin ń pè mí o pé àwọn tó kọ kinní yẹn náà ṣe mistake kò ah, ah. sí ẹni tá a bá jù lọ àmọ́ tá a jù lọ àmì tí ò tó tẹ̀yẹ̀ sí pọ̀ pàtàkì wọn lè parọ́ sà bẹ́ẹ̀ ṣe wí yẹn dáa ṣùgbọ́n wọn parọ́ wọn parọ́ wọn parọ́. Ọlátúndé. wọ́n lè mọ̀ọ́mọ̀ wọ́n lè mọ̀ọ́mọ̀ mọ̀ọ́mọ̀ ò yíran mọ́ra láti lẹ eh, ojú bàbá nígbà yẹn gan sì rèé èyàn ó rí èyàn ó pe bàbá jù wọn lọ gan láti lè. ẹ̀lọ́ ọ̀hún ẹ̀lọ́ ẹ̀ káàárọ̀ o. èyà ah, àtọ̀nà jíjìn ni ọ̀jẹ̀ wọn àló àló àló àló ẹ tún wá pè mo lè rólé tó fresh one zero five point nine. mo dúró lé. tètè òpó pé abóńdè lọ́rùn oníkálukú abitẹ̀ la hello. hello. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sá o ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ tẹ́ ẹ fi ń gbọ́ wa. ohun tí mo rí lórí ọ̀rọ̀ yìí hmm. àkọ́kọ́ àwọn ọmọ yẹn ṣé wọ́n wà financially okay ṣé wọ́n lè capable because bí ìyàwó bá ti sọ pé kí ìyá òun máa bọ̀ ṣé ọkọ gbà ọkọ lè má gbà sọ̀rọ̀ pé mi rò ní wípé bóyá kí wọ́n gba ilé fún ìyá wọn ń so sòpá àtọ́wé pé ìyá wọn gan pa gan wọ́n sì ń ṣiṣẹ́ wọ́n gba ilé fún ìyá wọn ó tèmi rí nìyẹn. ó ní kókó ó ní kókó ẹ ṣeun àdúpẹ́. rìn dúró ojú oró tẹ̀rì ẹ̀ nílé. Abíọ́lá Sàlámì Adélékè wọ́n ní dìmáànù yẹn ò tiẹ̀ dáa rárá wọ́n ní wọ́n iṣẹ́ ń tọ́wà òkè. ìyanu ayọ̀ mi àkúndà. hello. ojúmọ́ ẹ kú ètò. ètò rẹ̀ ò kọ́ yín bọ̀lẹ́tì ń dá sí i blakey ló ń sọ̀rọ̀ láti edinburgh ní scotland. ẹ pẹ̀lẹ́ sà ṣàlàáfíà lẹ́wà. olúwa máa fún yín ṣe o. àmín. láì fọ̀rọ̀gùn ṣe rí gbogbo ọkùnrin tó bá ti ń na obìnrin kò sí nǹkan méjì ẹranko ni. ẹranko ni káwọn ọmọ yẹn kọ́ try kọ́ mọ ìyá wọn kúrò ń bẹ̀ kọ́ mọ́ jẹ́ kí ìyá yẹn lọ kú lọ kó má lọ kú dànù. sọ̀rọ̀ mi ò ju bẹ́ẹ̀ yẹn lọ kó kíyà yẹn kúrò kó lọ fara sinmi sọ́dọ̀ àwọn ọmọ ẹ̀ hmm. òkè kú ètò ọpọlọ yìí ò ní jọba o ẹ kú ṣe ọpọlọ bàbá wa ọjà náà o àgbàdo àti wà láti Israẹli láti ń fọ́lù wọn hmm. láti bí ọdún márùn-ún sẹ́yìn wọ́n ti bá hmm. kúrò bẹ́ẹ̀. ẹ ṣe àdúpẹ́ sà wọ́n gbọ́ wọ́n gbọ́ wọ́n gbọ́ ẹ pẹ fún wa. ebi wọn ló sọ pé tí n bá. ṣe ń kó kàjẹ́ á lọ. hello. Mm hello. hello. ẹ káàárọ̀ o. yà ẹ káàárọ̀. ẹ ṣe kọ́mọkọ́mọ. ẹ ọmọ tó ṣe gbẹngà ni. láti. ṣe ológun ẹrú. ẹ pápápá. yà ṣẹ́rin ṣẹ́rin tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ ẹni ìwé nọ́mbà one gẹ́gẹ́ bí màmá yẹn dirẹ̀ ṣàlàyé nípa ọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀ ṣẹ́rí ẹ má yẹ káwọn ọmọ yẹn mú ìyá yẹn o nítorí ipò tí ìyá yẹn ń focus pé káwọn ọmọ yẹn má forí gbà ẹ jẹ́ kí ẹ fún ara ẹ tí ì sáì káwọn ọmọ yẹn wá ṣe kéèmí kí wọ́n support ẹ̀ tí ẹ bá pa tí ẹ bá pa ẹ bí láìsí táwọn yẹn wá support ìyá wọn ọ̀rẹ́ rí i pé ní ìyá yẹn sá fún láàrin yẹn á bí ẹ. ẹ bọ́ọ̀ ni bàbá ṣe fẹ́ ẹ sà bọ́ọ̀ ni bàbá ṣe fẹ́ mọ̀ pé yà ló decide kì í ọmọ ló mú yà. Mm, ó rọrùn náà yóò sọ sípò náà jọ fẹ́ra wọn ó rọrùn fún láti sọ bó fẹ́ rìn ìgbé ayé òun báyìí ó fì bíbélì sọ wípé a ti dá ọmọ ènìyàn láti yan èyí tó wù ọ tó yẹ wọn ti dá ó dẹ̀ fì láti yan èyí tó wù ú ṣé ẹ̀dẹ̀ rò pé máa ìsì pín fún ṣé rò pé máa ìsì tí ayẹyẹ bá ṣèṣì sọ jáde pé wò ó mọ̀ ń bá tèmi lọ mo fẹ́ sàṣàlà fẹ́ mi ṣé ṣé wọ́n fara rẹ bọ́ta. bí o tiẹ̀ bá tilẹ̀ sọ fún ṣé àmọ́ kó tìbí fáìdì máa dá rẹ̀ láti yẹn tó wù àwọn ọmọdé ṣe kí ni wọ́n sọ bọ́ọ̀tẹ̀ kì í ṣe fáwọn ọmọ ní òwà lọ sọ̀rọ̀ yẹn ìgbóyà padà lórí àwọn ọmọ bíbélì ò fi àyè nǹkan sílẹ̀ láti ya ara ẹni ó ní ohun méjì tábà ti sọ pọ̀ kí ẹnikẹ́ni kó má ṣe yàwá kí wọ́n jọ gbé pọ́tì dídá àwọn èèyàn sọ pé káwọn ọmọ lọ declare fún bàbá náà pa fẹ́ mú yàwá wọn sọ bẹ́ẹ̀. bí wọn bá ṣàmọ̀ pé tí wọn bá declare fún bàbá ní face to face wọn ti declare kí nìyẹn ní máa dára wọn mm. ọlọ́run kì í wò bí take decision ní ní máìdí ara ẹ̀ káwọn wá sọ̀pọ̀ ìkíní yẹn a sì kíni a rí bẹ́ẹ̀ kò ní jẹ́ kó àwọn amáyẹ̀wò forí gbẹ́gùn. ok mo ti fa mo fẹ́ fà yẹn ẹ ah. àtẹ̀jíṣẹ́ gbogbo ìmọ̀ràn tẹ́ ẹ bá fẹ́ fi ṣọwọ́ ẹ máa jẹ́ kó bá ojú òpó Facebook wọlé bàbá dìde lórí ètò yọmọ wọlé yọmọ sínkì síbẹ̀ báyẹn pórí fóònù tèmi lè fẹ́ fi ṣọwọ́ sí àtẹ̀jíṣẹ́ ni o mo fẹ́ dá sétò yẹn ojú òpó lẹ́pọ̀ ìpín ọ̀rọ̀ ààyè wọlé kò sí tẹ́ ẹ fẹ́ mú wá bí ìmọ̀ràn mọ́ tèmi bá ti dìde lórí ètò tí màmá yẹn lè gbọ́ ẹ gbọ́ mi dáadáa àní ẹ má pè wá ṣùgbọ́n tara yín ni kẹ́ ẹ pè fún ọ̀rọ̀ tí mo tẹ́ ẹ sọ láàárọ̀ yìí ètò àárọ̀ yìí ni mo fẹ́ dá sí màmá yẹn ò lè gbọ́ mọ́ ní ìmọ̀ràn tẹ́ ẹ bá fẹ́ fún wọn ajẹ́mi àti yín lájọ fẹ́ sọ agbẹnusọ fún agbẹnuwí fún òde lè kò lè dàbí àti ẹ̀ lè má ní táìmù àti mọ̀ pé wọ́n ní ẹ pé wọ́n ní ẹ gúnyán wọ́n ní ẹ bu ẹ̀gúsí lé lórí àtẹ̀jíṣẹ́ yín ni ká ẹ fi ṣọwọ́ sórí sms kálẹ̀ ẹ bá nímọ̀ràn tẹ́yìn náà fẹ́ fún wọn á ẹ̀ sí mọ̀mọ́ tàbí ká ẹ lọ sójú facebook fresh fm ìbàdàn ni ẹ lọ fàtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ síbẹ̀ mọ̀mọ́ ń kà wọ́n kàwé wọ́n sì ní fóònù ẹ lórí ẹ̀rì mọ́ wọn ní lọ́wọ́ Mm, ṣùgbọ́n tó bá jẹ́ pé tara yín ilẹ̀ wa fẹ́ pe àǹtí ọrùn sí àbẹ́ fẹ́ pe bọ̀dá orí sí mm-hmm, àbẹ́ fẹ́ wá rí wa ní face to face ká lè fún yín lákòókò tẹ́ wà Monday àti Wednesday la fi ń gbàlejò ṣùgbọ́n ibà tẹ̀ ti wulẹ̀ kọjá ẹ̀ ti ẹ̀ ní tẹ́ ẹ kọ́ fẹ́ sọ ní yàjóyàjó zero nine zero lójú òpó tèmi one seven six five six two nine seven zero nine zero one seventy six five sixty two ninety seven tó bá jẹ́ ti bọ̀dá orí orí tèmi lórí ètò eh, múlẹ́rọ̀ waheed lumaka presenter zero eight zero two three three three one six one eight ẹ sì tún lè tẹ tọ̀dọ̀ tèmi náà sí zero seven zero five nine five nine five nine zero seven ọmọ tó di ọjọ́ mẹ́jọ kátó mu tuntun wá mọ̀mọ́ ẹjẹ́ sọ̀rọ̀ lẹ́yìn ètò iṣẹ́ gbọ́ ọlọ́run ọba yóò bá wa pàṣẹ ìtura sínú ẹbí yín àti gbogbo ẹbí wa lápapọ̀ títí aago méje tá a tún máa pàdé ara wa lórí ìròyìn ajá àbálẹ̀ lórúkọ àwọn tá ṣètò múlẹ́rọ̀ tòní ṣeun ọláwálé kòkà lẹ́gbàǹzìn àti gbogbo àwọn tó wà nílé agbára ń bí lórúkọ olóòtú àgbà fún gbogbo ètò gbogbo tó ń jáde níkànnì yìí dr láyínká jọ ìlàyé fẹ́lẹ́ dr olùtayọ̀ falẹ́tì òkèlọ́lá mọ́mí g o mọ́mí jp ẹ wo ilé wa ò ní dàrú o. ìbàdàn kí ni so fresh fm nìbàdàn làwà. You're on to Fresh 105.9. Right out of the ancient city of Ibadan is 105.9 FM Ibadan. ẹ̀yin ènìyàn wa ire wọlédé itel two hundred power bank èyí tó ní agbára twenty thousand mAh ó ti lálẹ̀ wù báyìí bẹ́ẹ̀ ni èyí kì í ṣe àparùtù bí itel two hundred power bank bá gba iná sára tó kún kẹ́kẹ́ odidi ọjọ́ mẹ́ta gbáko ni wàá fi lo iná orí rẹ̀ ẹ̀rọ ìléwọ́ alágbèéká mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló tún lè charge lórí rẹ̀ kí a mọ́ sátara ṣàṣà kó lọ ra itel two hundred power bank rẹ̀ eléyìí tó ní agbára twenty thousand mAh kó o sì jẹ àǹfààní promo price tó ń lọ lọ́wọ́ Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. ìkànnì fresh one zero oh five point nine fm ilé orin challenge nílùú ìbàdàn la ti ń kàn sí yín gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáyé akínyìn ẹ̀kú ojúmọ́ gbogbo ibikíbi tẹ̀ ẹ̀ ti ń láǹfààní láti máa gbọ́ wa lágbára ọlọ́run bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wa ṣe ń jáde láàárọ̀ yìí aṣèjèrè lẹ́nìkọ̀ọ̀kan wa ó ṣe àsìkò tún ti tó fún kéde tá a ní lórí àtẹ fún tàárọ̀ yìí ní báyìí ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí ìjọ Saviour's Apostolic Church tó wà ní Army Barracks Road behind Community Grammar School Mọ́kọ́lá nílùú Ìbàdàn wọ́n ń pe gbogbo èèyàn síbi àkànṣe ètò olóṣooṣù eléyìí tí wọ́n pe àkórí ẹ̀ ní ọ̀wọ́ ńlá mighty hand tóṣù yìí yóò wáyé lónìí ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kejìdínlógún oṣù kẹfà ọdún 2022 tá a wà yìí nínú gbọ̀ngàn ìjọ Saviour's Apostolic Church ní dédé aago méje òwúrọ̀ gẹ́rẹ́gẹ́ Jésù olùgbàlà ó ń dúró de gbogbo èèyàn fún ìbùkún àgbọ̀n àgbẹ̀ Reverend Love ojo ni wọ́n ṣe agbátẹrù bákan náà Apostle J.O. Abímbọ́lá ààrẹ Saviour's Apostolic Church káàkiri àgbáyé. my guy my guy wetin dey pass na omo shey you don see the result guy no be small thing o but trust you na na a one parallel how you dey na fine abi fine <laughs> na so say small house party go dey in place tomorrow jubo kese go dey expect you for yard tomorrow. what time. 6pm sharp. <gasps> Uh, uh, why you dey rush talk now. Eh, see my credit go soon finish my credit go soon conditioning. for this new economy now your credit they finish. I beg send me another thing. oga yeah, speed your meter no need to rush your call buy glo sim and when you submit your nin they go first sama you up to free twenty thousand naira for voice and data and when you can't even subscribe to glo eleven copper per second na to the make calls for as low as eleven copper per second to all networks e dey available to new and existing subscribers terms and conditions dey sha o. glo unlimited. It's that special time of the year again. They don't get many days in the year, just that one day. We call them different names Papa, Baba, Ete, Nnam, Father, or just simply Daddy. Ah, how sweet. Whatever we choose to call them, let's make Father's Day this 2022 extra special. Choose and buy a gift today and enjoy massive discounts. Happy, Happy Father's, Father's Day, Day from, from ShopRite. Prices valid till the 19th of June 2022. ẹ̀yin ènìyàn wa ire wọlédé idestar two hundred power bank èyí tó ní agbára twenty thousand mAh ó ti lálẹ̀ wù báyìí bẹ́ẹ̀ ni èyí kì í ṣe àparùtù bí idestar two hundred power bank bá gba iná sára tó kún kẹ́kẹ́ odidi ọjọ́ mẹ́ta gbáko ni wàá fi lo iná orí rẹ̀ ẹ̀rọ ìléwọ́ alágbèéká mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló tún lè charge lórí rẹ̀ kí a mọ́ sátara ṣàṣà kó lọ ra idestar two hundred power bank rẹ̀ eléyìí tó ní agbára twenty thousand mAh kó o sì jẹ àǹfààní promo price tó ń lọ lọ́wọ́ Eh? Ah, is this a mistake? What? What's that? What happened? See, oh, I just bought 1000 Naira Glow data and instead of the usual, I got 3.9 gigabytes. <laughs> Guy, I swear, that's how I saw it too. I bought 2000 Naira data yesterday and I got a whopping 9.2 gigabytes. Wow! Glow data is just always bigger. <laughs> <laughs> yep, and always better. I swear down. Babe, why are you removing your SIM? I'm leaving this network and getting a Glow SIM immediately. And I'm not giving you my new number. You're on probation. Why didn't you tell me about this new Glow data plans? Glow new data plans. Always bigger, always better. Ah, <laughs> babe sorry now. <laughs> yes, get a Glow SIM card today and enjoy bigger, better data on the Glow network. Just dial star 777 hash and choose your plan. And if you link your NIN to your Glow line, up to free 20,000 Naira bonus awaits you. Glow Unlimited. gbọ́ bó ṣe ń sẹ́ ọ ó kù gbọ́ bó ṣe ń dún. ó dún bìbìbì. ẹ̀pọ̀ Fresh FM olóòsìn gbàgùn jìkún jìkún òkú yẹ Fresh one oh five point nine akọgun láàrin àwọn ìkànnì yòókù. Leave men no ló